الذهب والفضة ولا ينفقونها ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة kàmá yùkọ́ tìlú nàkún gáàbà wàlámù ànàlọ́ àmàlìmọ́ tàbíin. إنما إنما إنما النسيء زيادة بالكفر يدل به الذين كفروا يحلون واما ويحرمون واما ليوادوا عدة ما حرم الله فيحل ما حرم الله دين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم إلى الأرض أرديتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروا فقد نصره الله إذا خاجه الذين كفروا ثاني اثنين منهما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بروح وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا والله عزيز حكيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين

واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعاني فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءات أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة

وحرام ومئة تسبيح ودعاء وستة وستون نافق ومأذون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنودهم وجنوبهم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون عدة الشهور عند الله اثنا عشر شهرا اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين وخير جليس لا يمال حديثه wàtárí dáàdù yàtì dáàdù fi ìtajà múlá. wàtárí dáàdù yàtì dáàdù fi ìtajà múlá. kàyà ayúwalẹ̀ kọ́rí bí mútàmásíkà. مجلله في كل حال مبجلا مجلله في كل حال مبجلا هنيئا مريئا والداك عليهما ملابس ونوائي من التاج والحلا ملابس أنوار من التاج والعلا الله أدوك فوق látara ìjókòó àlùbáríkà Wàfáírù jàlí sí. Tọ́lọ́hun kádàrá tó ní káwọ̀ ọmọ Ìjókòó tó lóore nínú gbogbo òjókòó tí ẹ̀dá jó láyé. Òun lọ́lọ́run ní kí àwọ̀ bára wa yìí. Wàfáírù jàlí sí. Láyò máa lò Ìjókòó sàfihàn ń gbọ́rọ̀ ọlọ́run lólóore nínú gbogbo òjókòó. wàtárí dáàdù yẹ̀bí dáàdù bí ìtajà mọ́lá. ibi oore rẹ̀ wà náà ni pé kèé sú etí gbọ́ alukuraanu èésú etí láàyò mẹ́lò hadithu mẹ́làlù èébáyàn látara wípé ń gbọ́ pósú mi ọ̀rẹ́ mi. láà. máa ń lò àdéhùn. bọ́bá jẹ́ lọ́lọ́ ní èèyàn máa sọ kìí súyàn. wàtárí dáàdù. bí ilé èèyàn bá gbọ́ kìí súyàn. dáàdù bí ìtajà múlá. wàtárí dáàdù ṣàbí dáàdù bí ìtajà múlá. kọ́jẹ́ èyí tá a tú àyà tá ti sinmi bójú nìkan la tún ké lónìí yóò tún máa kẹwàá bá ní kọfà kùkù kan. ọ̀tárí dáadùn yàtí dáadùn fi ìtajà múlá. ọ̀tárí dáadùn yàtí dáadùn fi ìtajà múlá. bọ́lọ̀ ń bá wá kẹ́yàn tó ṣe èèyàn ní alálùkòrò àn. alùlùkòrò ànì ahàlùlọ́ ìfìlà àrùdì tí wọ́n bá ní sọ́lọ́run ní àwọn ẹni tiẹ̀ lórílẹ̀ ayé àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run lórílẹ̀ ayé tí wọ́n jára lé ọlọ́run àwọn làwọn tọ́lọ́run bá jogún àlùkùránù fún alùlùkùránì. fàyà àlùkùránì bí mọ̀dámà ti kàn. bọ́lọ́run bá wá sí èèyàn ní ẹni tí àlùkùránù ti di ẹ̀jẹ̀. E àtòmíà rẹ̀. Mùtàmásíkà. Sí Gbogbo tí wọ́n ń ṣe ní ìṣedéédé sálùkùrán wí. Kọ̀gbẹ́sẹ̀ tayọ kan bẹ wọn o fi àlùkùrán sẹ́yìn. wọn wà níwájú ẹ̀. Àwọn kan bẹ wọ́n àwọn ẹni ọba falùkùránù síwájú tó tẹ̀lé òun làlùkùránù ọmọ ajá tọ́nà yakudu wu ilà àlìjánà. bàyá. kùránù ni ọwọ́ a máa mọ̀ ń rí ọmọ ń bọ̀. kùránù ni yọ́ọ́ máa kọ́ dẹ̀ òun ni máa darí ẹ̀ tí ó fi rí àlìjánà ọlọ́run wọ̀. ṣùgbọ́n ẹni bá fi àlùkùránù sẹ́yìn tọ́jẹ́ pé òun lọ wájú tí ń ṣe gbogbo nǹkan ẹ̀ bó ṣe wù ú. láì fàlùkùránù wọn kùránù ni yóò wà tí lọ́pọ̀pọ̀ yóò gbà ń pàkọ́ tí ó fi wọ̀nà ọlọ́run. Bàyá ayú àlè kọ́ rí. Bàyá ayú àlè kọ́ rí bí mùtámà àlèkà. Mùdí lálàó bí kúlẹ̀ àlè mọ̀bàjìlá. Akí ọ, akíra wa. gbogbo ẹni ọlọ́run bá ti lẹ́ni tí ń ké kùránù tí ń jókòó jẹ àlùkùránù. bíi mùdámà àti ká. tó sì dìrọ̀ ma. mo jí lálẹ́ fi kúnlẹ̀ hálẹ̀ mọ́ bá jí la. tí ń gbé títóbi falùkùránù kọ̀jẹ́ jẹ́ kọ́wọ́kọ́wọ́ ka kùránù ẹ̀. ọ̀dà ayọ̀ ọ̀tọ̀ fún gbogbo bí wọ́n wá sínú àwọn tí wọ́n máa pàlẹ́ àlùkùránù. wọ́n bá débi wípé àpò ṣòkòtò wọn èfi kùránù bẹ̀. àwọn tí wọ́n mọ tẹ̀kùjí ìlú ẹ̀ ìgbé tóbi wọ́n nítorí wípé àpò ṣòkòtò súnmọ́ àyè ẹ̀gbin méjèèjì. ó súnmọ́ bí a ti ó súnmọ́ bí a ti ń wá níbo ló da kádùkùránù súnmọ́ wọ́n ní lọ́kàn àpòtọ́ bá wà níbi ẹ̀wù láyà òní a máa fi sí. mo jí lára òun ọ̀. وفي كل حال مبدلا مجلا له في كل حال مبدلا àwọn bàbá wa àtijọ́ ohun tí ọ̀jà wọ ọmọ kéwù ti sìn tálùkùránù ti ń já wẹ́lẹ̀wẹ̀lẹ́ nu ilé ẹlòmíì wọ́n máa ta kùránù kiri ilé ẹlòmíì ni tó ti já dànù àwọn àtàná àwọn máa mú wọn gbà láwọ ni wọ́n kọ́ wọn gbà láwọ bẹ́ẹ̀ bá gba aláwọ̀ tán wọ́n tún wá rán àpò fún wọ́n sọ sínú àpò yẹn wọ́n tún wá kan èso mára ògiri wọ́n gbé kọ́ mùjílà làwùn mùjílà làwùn dáhùn àwọn sáàtì bí wí. bíkúnlẹ̀ halẹ̀ mo bá jìlá mùjílà làwùn bíkúnlẹ̀ halẹ̀ mo bá jìlá. wọ́n máa ń pàtàkì kuranu ní bíkúnlẹ̀ halẹ̀. ebe a ti gbọ́ rí inú ṣe sí ẹnìkan bóyá ńlẹ̀ Pakistan ni ọ ń lọ olórí orílẹ̀-èdè yẹn ni ọ lọ ń jọ náà wọ́n ní lọ́wọ́ rí awẹ́ kan lọ́nà ó sì ní wọ́n kéde lọ́la pẹ́ẹ́nìkan kan gbọ́dọ̀ lọ bí iṣẹ́ kí alùpùpù wá bọ́ ta kí wọ́n máa wá lù kiri kọ́ má jẹ́ pàwé míì tún wà ń ní kùránù tóbi dé. òjì lára òfin kúnlẹ̀ halẹ̀ mo bá jí la. Mojì lára òfin kúnlẹ̀ halẹ̀ mo bá jí la. Akẹ́yìn bàbá tẹ bíá, ẹ̀yin ìyá tẹ bíá tẹ fi á sílé kéwú. Tá a fi dẹni tọ́mà lùkùránù òkè àní á. Àní àmàrí àwọn oníkíkí àwọn àbá wa jẹ́ wá sí ní bó o lẹ̀sán tí wọ́n ṣe tó tẹ̀sán tẹ̀yìn bàbá tẹ bí ọmọ alálùkùránù bá tó báyìí. àní ha Màríyá. àlùfáà ní ayọ̀ ní fún yín. Màríyá. ìdùnnú ni fún yín. wálé dáhàkà alẹ́ ìmá. bàbá rẹ tó bí ọ ìyá rẹ tó bí ọ tí wọ́n dojú ẹ̀kọ́ náà alùkùránù. alẹ́ ìmá. ìtọ́lọ́wọ́ pé wọ́n ṣe fún bàbá ọmọ alálùkùránù. alábìsà ni wàá rí tí wọn kọ darí ọmọ wọn kọ lọ ha kuran kuran lọ kọ ha gbogbo tó bá dé. nítorí màlábísọ àníwá àníwá aṣọ oníranran màlá wọn tún wá dé bàbá ọmọ alálùkòránù ládé adé wọn fàdé lé lórí á fi máa dá wọn mọjú àlìkí àmà bá wù wọn lásọ dáa ńlá lẹ wà á náwó sí àwọn ekéwù lẹ lómi ń gbà dàrú àdánwò náà àyìnbó yí ẹmí ó tó ń téèyàn lo kọjá àbú fún ní mọ̀sáfẹ́ sanwó mọ̀fẹ́ mọ̀fẹ́ kọ́ ma yìí ó ké kuránù kọ́ ma gbogbo ohun tí ń bá ṣe tí ó fi mà á torí mọ̀sáfẹ́ wọ aṣọ ẹ̀yì aṣọ yìí. ẹ̀dá bàbá wa ẹ̀kẹ́ tún gbìyànjú ní bàbá wa ẹ̀tún sáǹgbẹ̀nà kí ó lọ ìyànjú ní gbogbo owó ti rí dáadáa tábà ti wà ní kíláàsì tí wọ́n ti àwọn ọmọ rẹ̀ lé akéèké ẹlẹ́ àgbà débẹ̀ ni kí o ti dúró o lè dúró dáadáa mọ́ àwọn ládàá ló kù tẹ́ kàn máa gbà. màlá ìgbésẹ̀ kọ̀ọ̀kan ó ti mọ̀ kọ́ ládàá bàbá lè ṣe wọ́n. màlá ìgbésẹ̀ ni wàá rí mẹ́lá ẹ máa ronú ti aná mọ kí làwọn ọmọ yìí ọ jẹ. àwọn ìwé náà jọ ṣe ọkàn wọn ti kó orúkọ ẹ jẹ ẹwọn fi yílẹ ah, ni. kọ́. Ah, ládàá ti dúró. àní ọlọ́run àdúpẹ́. wálé dáadáa látara àánú rẹ. àwa náà ni okó àjọ sáàyè yìí lánàá. tá a pàdé kèsì mímọ́ sí wa. fi pàdé mọ́ apẹ́ tá pàdé mọ, ọ̀rọ̀ ọlọ́run àti báwọn bá kan pàdé lánàá tá àárín bá pàdé mọ́ lónìí. ọlọ́run a fún ọ. alhamdulillah. ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. èèyàn sàlátù wa a tún kí àwọn tó ṣèyí lára wa àwa fi bẹ́ẹ̀ náà rawọ́ sọ́lọ́hún èyí tó ti fi mọ̀ wá nù mà lọ́mọdé àgbàgbé ọ̀. níta ti mọ̀mọ́jà gbà pé ìta tún fẹ́ mà ní màlúbáríkà táyì máa sìn ọ́ ọlọ́run fi o. tá a fi máa o. gbogbo ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wá ọlọ́njọ́ máa já rọrùn má fi gbogbo àlámọ̀rí ọ̀ràn wa má fi dà wá láàmú. wọ́n لليسرى وسنيسره لليسرى سنقرئك فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجرى وما يخفى. Ibi a ti sinmi lánàá, a sùn. báwa sì sùn gba yóò sùn àbí njó lo lo lo sùn tó rí kílẹ̀ ọmọ ṣáájú ẹ lo sùn tó ọba oju ayé láàyè ẹ̀ má àfi tábà tó fi ilẹ̀ báwọn kan ṣe fi ilẹ̀ táwa ń ṣẹ́kù àwa là ń sùn ìgbà yóò sùn ibi àti dóńbi ọlọ́run ti ń bá ní sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ wọ́n padà sẹ́yìn mọ́ fi jìnnà jù. Ibi àti dúró òní wà ládì. Àrísálà rọ́súlà ó bèlè wùdá wà ní ìnìlà hákì. Ọlọ́run lémi ọlọ́run. Òun lẹni tó jẹ́ pé àrísálà rọ́súlà ó bèlè wùdá. Àwa la rán òjíṣẹ́ wa, àrán níṣẹ́ ìtọ́sọ́nà. Òjíṣẹ́ wa náà ni ànábì wa Muhammad. Níta àfihàn ni dá ìmànà. wá mọ̀wá kiri káàkiri náà ju lọ. Kùránù tó gbé lọ náà ni mànà tá a ni ọba ti tó mànà fún yàn gbogbo ẹni ọba tó ní mànà fún títún wá mànà káàkiri wa máa bá bàdà làákì nílà dọ̀là. kò sí tó lẹ́yìn òdodo ju àánú lẹ́ àfihàn òjíṣẹ́ wa aràn. bílíù dáa. ètò àfilé lọ́gbẹ́ ọlọ́run fi náà ní ìhùdà òun nìtọ́sọ́nà àwọ̀ ọlọ́run. àtẹ̀sìn òótọ́ ẹ̀sìn tí ò nírọ́nú ti ṣe Islam. Ìyọ̀dí ìrọ̀wù aládìní ụlọ Ọlọ́run ní tá a fi A fẹ́ kí ẹ̀sìn náà kó gbogbo ẹ̀sìn. Wọ́n la òun. Ìjọba àfi borí ṣe o. yóò borí gbogbo ẹ̀sìn nítorí wípé òun lẹ̀sìn tó ní ẹ̀rí tó láròjàre ẹ̀sìn yòókù òní lọ́wọ́ gbogbo òfin tí ìsìláàmù mú wá ọmọ rẹ̀ rí ẹ̀nà alukur'an bá a bá sì bá wọn ti léèrè pé kí lófin wọn wọn sọ fún ọ wípé òfin àgbélẹ̀rọ ni ẹ kò síjà kílẹ̀ à ń takò àti àgbélẹ̀rọ tiyín ni gbogbo ń tẹ́ wá rọ. ẹ̀rí ẹ̀dá láti inú bíbélì. Wọ́n ọ̀fẹ́ kọ̀sẹ́rì ń bẹ̀. Ìrònú wọn tí wọ́n kà ń rò ní àṣàjọ tí wọ́n ń pè lófin. Nítorí pé Sìláàmù lẹ̀sìn tá a gbé Ọlọ́run ni ó borí gbogbo òfin ẹ̀sìn míì. ó borí ẹ̀ lọ́nà wípé gbogbo ohun tí ń bẹ ní òfin ẹ̀sìn bàbá ní òfin Islam. gbogbo ẹ̀lẹ́sìn Islam kónú ọlọ́run ní kó borí gbogbo ẹ̀sìn. wàlá kárí al-mushrikun. bíborí rẹ̀ ọ̀bá tí yọ ẹni bá gùn yóò rí. gbogbo ìkéde ẹbí Jésù padà bọ̀ tọ́ba yí ni tọ́ba yí ni ẹlẹ́sìn mi ò ní ṣàdúrà ẹ̀ torí tọ́ba padà dé gbogbo ohun tí a kó jọ ní ó bì ṣubú kò gbìn á àyè ni a fi ń polongo ẹ kiri ìpadàbọ̀ Jésù àwa tó Ìsìláàmù gan ló gbè pé yọ padà wá Ìsìláàmù ló gbè torí tọ́ba dé. ìtọ́mọ ìyá ẹ̀ mú wá kẹ́yìn òní ọ̀wà máa ṣe. torí pé ẹni tó bá ní ìgbà òun lòfin. ìgbà tí ànábì Ìsá ti lọ òfin ẹ̀ ti lọ. ìgbà tànábì wa Muhammad là ń lò yìí. ni mo fi máa ń pọ́ kọ̀ọ̀kan táwọn bàbá pé ẹgbẹ́ kan jọ̀hún. ẹ ó kọ́ tọ́ bá mu ni. wọ́n ní ẹgbẹ́ ànábì ló nígbà ọkọ̀ tó darí. ẹgbẹ́ ànábì ló nígbà ẹgbẹ́ tó wọ́n sọ ọkọ̀ ń da ẹgbẹ́ ń da ọkọ̀ ló ń da olówó àmbẹ́ wọn. ọkọ̀ ń da tọ́lá ànábì ló nígbà gbogbo wa tó tún ń lọ bòmíì tó ọ̀wá mọ́tá sí ọ̀hún bá ní tìgbà ti lù bẹ́ẹ̀ ló gbà. lọ́kọ̀ tó ti lọ ní sẹ́wọ́ sí. na ọjọ́ máa ń bọ ọmọ sáásí. pàmọ́jẹ̀ pé ń gba alẹ̀ bá mọ́ dọ́jà bá tú tán lóòótọ́ wa máa ń tọ́ra. ọjọ́ ti tú tán lọ́wọ́ tó wa máa tọ́ fẹ́ rà. ara kálukú ti túká. ọkàn ń kó yìí kiri látàárọ̀ lọ́jà. òdì máa nígbàjà wa ra gbà. Gbogbo ẹ̀sìn pátá òun láwà fi ìsìláàmù borí. Eléwọ̀n hàn sí a ìdànù lólè ìta. Njọ́ ànábì tọ́ba sọ̀kalẹ̀ dé yọ sọ̀kalẹ̀. Ìwọ́n mọ̀ mùsùlùmí mi nítorí wípé kiri yó lè pe njẹ́ ń wí ọ̀dà wá ọ̀gbọ́n ọ̀gbẹ́sẹ̀ yé ni. àdìsí pọ̀ sánẹ́bì ti jó yá pánẹ́bì ìta padà bọ̀ kọ̀bá ń ṣe déédéé ní kiri yóò ń wí ìsìláàmù ti àyè sẹ̀sìn ìjàmbá bí nǹkan bá ṣe rí ni ó ṣe fi kọ́ a àbúrò àmì bá ní ṣe kíní wò bí nǹkan bá ṣe rí òun lẹ̀sìn wá òun ni ó ṣe fi kọ́ a ànábì yìí sáńbọ̀ ní ń bọ̀ wá ṣe tó bá dé gbogbo àgbélébù ní ń bọ̀ wá kán máa rí ọkàn fẹ́ fánàbí ìsá láyé níṣẹ́ sí ni lọ́ba bá gbélébù ti ẹ̀gàn tí ò tí kan ṣáájú kó tó kán lọ́ba bá ọ̀fẹ́ fún ìsá gbogbo gbogbo ẹlẹ́dẹ̀ gbogbo tó ẹ̀ ń pánlé gbogbo ẹ̀ ni ó bí dànù tó bá dé. ọ bọ̀ kódà igi lásán lásán ńgbà ọba yóò máa gbó kọ gíwùn yóò ràn nígbà àwọn kan bá ń sá igi wọn ọba yóò bá náà bí ọba sọ̀rọ̀ pé lámarin rè yahudi kan rè lẹ́yìn mi sọ gbọ́ ẹ̀ fún wa yóò sì sẹ́ ọkàn àlè àbọ̀fẹ́ yìí sábà tààrọ̀ mu nǹkan ti tọ́nu. ẹ ẹ lọ́wọ́ àní tọ́lọ́run bá mú dídé tọ́lọ́run bá mú dídé rẹ̀ súnmọ́ a ànábì ìsáni wí bá mú dídé rẹ̀ àbọ̀ bá mú jìnnà sí a nítorí òun yóò yọ ni bàbá fi dé bá ọ nǹkan sí ọ. gbàdógbàdó gbowó àgbàdo lọ́wọ́ lọ́wọ́ olówó ẹ̀nu. wàlá ó kárí ẹ̀lmọ́tìrì kún. nígbà ànábì yìí sábà dé oní pé ọlọ́run ti fi ìsìláàmù borí gbogbo ẹ̀. torí kò ní í sí nǹkan kan ń pè lọ́lọ́run gan. tí máa tóun náà forí kalẹ̀ tí ń kírun kí ló tún kù lọ́pọ̀ kí ló wọ kí lọ́pọ̀ etí ọmọ. ẹ kò pa olórí ọdẹ ìwé òtúkánu. ó ti parí gbogbo ọmọ ọdẹ wọn fàká ogun kó lórí lọ́nu. lèyí tí ìrọ̀rùn wà ládìní kò المشركون يا أيها الذين آمنوا كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة Wàlá yóò fi kún náà bí sàbí lè láàyè. Bàbá ṣeré ọ̀mí àdá bí ní àlè. Nígbà ànábì yìí sábàdé, òun ni yóò wà á hàn tako mẹ́tìláàmù ní ìgbà. Kódà àwọn míì gbà pé kó tó di ìgbà Pé nítorí máa dí, òun ni ó kí táwọn tó dé. àwọn méjèèjì ọwọ́ àjọ pàdé lẹ́yìn bá wá ní máa di ti dé ẹbí lè rèkò sí isa náà ti dé ṣé ti pàdé tí ò ní yàn tí ní wàhálà nù wọ́n jọ pàdé kódà àwọn èèyàn máa pe ànábì yìí ní ọwọ́ kírun fáwọn ànábì yìí a máa sọ fún wa pé ìmáàmù kún mi kù ìmáàmù yín èmi kírun fún ẹnìkankan nínú umma muhammad ikraman li nabiyyiha muhammad. sallallahu alayhi wa sallam. mo fi sàpọ́nlé ànábì tó ní àlùmọ̀ yìí. wọ́n wà á tọ́ka sí màdí wọ́n sọ́ọ̀lì bí i olókìrun fún wa níjọ́ náà. àwọn míì sì gbà. wọ́n máa ń dúró lérí pé wọ́n wà á gbé ka pé dantẹ wíwù tẹ́sẹ̀sẹ̀ retí pé sáúdì torí máàdì ti dé tẹ́fẹ́ gbélé ní pé wọ́n jọdé láàmáàdì ìlà ìta kò sí ti ń jẹ́ máàdì ìta náà ni wàlá ìta ìlà máàdì ìmọ̀ púpọ̀ sí jọ papọ̀ ẹ kọ́kọ́ wù ọ̀rọ̀ ẹ kọ́kọ́ wù sanabi ni ọmọ sọ náà sùwà ó kọ méjì ní pé kò sí ti ń jẹ́ ilé gbogbo kò sí ti ń jẹ́ zéèdù òun náà ní amúrù kò sí ti ń jẹ́ amúrù òun náà ní zéèdù ó yàtọ̀ síra wọn. àdìsí ilé yẹn dámàdí láyíká gbogbo àwọn àfáàtì nǹkan yé wọn láti sì lé yẹn. dísì tí ọ̀lẹ́tẹ̀ lẹ́ni dísì jagajaga náà sùn jagajaga ni. sì fẹ́ tẹ̀síwájú ní ẹ̀kọ́ tí ọba yóò èmi kí mo wí lọ́wọ́ tí a fa àwọn bẹ́yà kí owó tí a rẹ̀ tó nínú tí a nínú àdéhùn bẹ́yà kí lọ́wọ́ kìtàbù lẹ̀ bá a sì wà lóṣù nígbà tí ń sọ̀rọ̀ gbéǹde àlìkíámà bẹ́yà kí ti sọ́ńbẹ̀ ó ládìsí tí ọ̀la láàfin àná nílá máa di ìlà ìsá ìdáni pé gbẹ́kẹ̀lé ní àwọn fi sọ fún ọ pé nígbà màdán ti gbà pé máa di ti dé ọ̀sẹ̀ ní ìdí kan só má pé ìsá kan tún bọ̀ má kò sí ní jẹ́ máa di ju ìsá lọ kò sí ìsá kankan ju máa di lọ. ẹ̀dí ṣe tí ọ̀la láfíà. nínú àwọn tó gbà ìsìn wa Muhammadu bùnú Khalid mbẹ́mbẹ́ àlìjánà yìí. Gbogbo àwọn àfáà tí wọ́n máa ń sọ nípa àdìsí náà gbà wípé ó ẹni tí wọ́n wíwá wà tì pẹ̀jùwúlù ni àmì tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwa àtìrí àmì tí ń jẹ́ Muhammadu Bono Khalidi Aljanati àwa àti pẹ̀jùwúlù. Ntọ́ba àdìsí ń jẹ́nu. Kò sí tán. Ọmọ wa ló lọ́gbà wá látọ̀dọ̀ àbánu ọmọ ọmọ àbí àyàṣ òun ń bẹ ṣùgbọ́n màtìrú kù ni bẹ́ẹ̀ bá gbọ́ gbọ́gbà díìsì wá wọn ẹ̀ fàdíìsì ẹ̀ nílẹ̀ nísàdíìsì téèyàn téèyàn dì máa wọ́n ẹni tá a mà wọn wá lọ́gbà díìsì wá lọ́wọ́ ẹni tí wọ́n pé tó bá sọ̀rọ̀ á fọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ nígbàgbé nǹkan sàdíìsì ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ díìsì tó ti rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ ní à ń gbé kiri. afọ́jú ń dẹ́ta arọ ló tún dènà olóhùn fẹ́ kò rí tí ó lù sílẹ̀ pàpàlọ́ kí ló fẹ́ kó ló lè ṣe. Ngbà tí ó tún wá bàjẹ́ Hasan. Hasan àtànù ntòsúnmọ́ mmadụ kọjá àlà hasanu ní bàtìrì tàbátànù ẹni nínú àwọn tábì tí ò rí ànábì ọwọ́ agbé àdìsí fo sàbẹ ọwọ́ gbọ́ dánàbí sọ̀rọ̀ ó tó di mọ̀kọ́tì àìsàn di mẹ́ta dàgbé kan ntòsí àdìsí pọ̀ àdìsí màjìwúnú onílámádì. ìlàìsà. Hmm. Hmm. àdéhìsì ti pọ̀ tọrùn lálàáfíà tó di ayé a pé ìsà ń bọ̀. ìsà ń bọ̀. màdínà ó dìde. màdínà ó dìde. ó sì jọ pàdé. ẹ̀rọ ìdíyàn mú ọlọ́run ní liyún zira wo aládì mi kò lè yí. liyún zira wo aládì mi kò lè yí. ọlọ́run láàfẹ́ afisilamu afiporí gbogbo ẹ̀sìn. wàhálà òun kárí. ọlọ́run ní bí ọ̀sẹ̀ bọ́ fẹ́ bí wọ́n kọ̀ islam ni ó mọ òkè. ìyá bá ayé wa lẹ́ni náà mà náà.

òun na ni máa ń pe àbáàsì náà ní hebrew lẹ́kún mà nítorí ìmẹ̀ bó ṣe ọlọ́run ní bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́rùbá bíbẹ̀ nìyẹn lọ́dọ̀ tàwọn kiri yó wọ́n mú jámú rọ́ọ̀hì rọ́ìbù láti inú rọ́hàbù ẹni tí ń

yakuluna amwala nasi bil batili mo bá ọ̀fikiri àtún ilé ẹ̀mówó ẹ̀wà ìjẹ́ ìtọ́ ní. ẹ àtìká dáúsàn kan ní dáa bá ti gé ìjẹ́ ìtọ́ ní. tọ́lọ́run lọ́bọ̀ máa wò mímà. wọ́rùbánà olùpáyọ̀ ọlọ́run ni wọ́n á láyà kúrò. tí a ní a máa fi wọn wọn ẹ̀kọ́ àwọn tí wọ́n lè dé wọn àwọn Yahudi àti Nasara ni bá a náà ti láàfà àti làwa náà ní kíni lọ́dọ̀ wọn lọ́dọ̀ náà a máa dálẹ̀ ìdá mẹ́wàá ìdá ogún ìdá ọgbà owó gbá owó àwo ẹ̀dùn wọn lè rẹ́rì fún. tẹ́jẹ́ kó gbogbo ọ̀nà àtijẹ́ ni bẹ́ẹ̀ náà táwa náà ń gbangba sìnkú tán. bó ṣe lọ́dọ̀ tí a náà nù ibi ànábì ti olókùú tọ́wọ́ ọmọ náà kalẹ̀ tó wọ́n máa mówó wá ẹgbẹ́ ọ̀sọ̀ bí ó bá wà. Níjọ́ ànábì bá ṣe inú ẹ̀sìn ti àná. Ojú ọ̀nà àti jowó àwọn èèyàn lọ́nà ìtọ́ni. Àbí á tún pa adájọ́ kan sí ìjọ́ keje ogójì ọjọ́. Ojú ọ̀nà àti jowó àwọn èèyàn lọ́nà ìtọ́ni. àfi tó ọba lè sọ fún mi bá nàbì tún kó àwọn èèyàn jọ lẹ́yìn tó kù fún nájọ́ kejì tọ́ra ti ṣe mú wa. tàbó kó àwọn èèyàn jọ lẹ́yìn ogójì tàbí wọ́n ń rántí ẹ̀ lọ́dọọdún bí wọ́n ṣe wú ẹ̀. ìjókòó ìrántí òkú bàbá wa lágbájá mò lọ wà ọgbọ́n àti jẹ àwọn àfáà ni. áyà ló tún ṣàṣírí wa o èso wà sí o. àfa àwọn ọlọ́ọ̀kẹ́ lọ́nà ọ̀run wa ní túnà àṣírí lálùkùrá túnà àṣírí ọmọ túnà àṣírí èèyàn alùpùpù wa máa mú ti à ń bẹ̀ ni ọlọ́run bá ti bá dé tó ń retí àlìkí àmọ́ tí bá ti ń wí tó tó inú ẹ̀ ọ̀yà máa yọ sẹ́kù wọ́n ti yọ ọ̀dà. ọlọ́run ni wọ́n máa ẹtù bẹ́ẹ̀ ṣe náà bẹ̀rẹ̀ nàhárù lè wọ́n ti wọ́n ti bẹ̀rẹ̀ ìjọwọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ ni táwọn àjọ fún tilẹ̀ láti lè lọ́wọ́ àtàwọn ebi kálukú ó ṣàdúrà ni kọ́ kò sínú ẹ̀sìn káṣẹ̀ tó kójọ nítorí ń lọ́wọ́ gbogbo ọ̀nà ni. àtàwọn wọn náà kówó pé owó lè pé àbí. owó pé. òun là ń wá kiri. èso. wàyà tó dún náà tàbí lè ọlọ́run ni wọ́n sì máa fi kọ̀ báwọn èèyàn láti lè dúró sójú ọ̀nà ọlọ́run tọ́tọ́ torí wọ́n máa rò pé táwọn ṣe òótọ́ dáadáa wàlẹ́dínà yàgìnìzúnà dàbà wàlbìtọ̀. ọlọ́run ní gbogbo àwọn yàgìnìzúnà dàbà wàlbìtọ̀. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń kówó gold. wàlbìtọ̀ ta. tí wọ́n ń kówó fídọ̀. wàlá yóò fi gbóná rí dàbí nìlá. yàgìnìzúnà tí wọ́n bá lè yan kànáza nǹkan. ìtàwọn ń kó jọ tí ń ṣe ní láǹfààní ṣùgbọ́n fún ọgbà tí wọ́n bá fi ti nǹkan àdáàbò àkídọ̀ náà máa fi ti ìtọ́jẹ mọ́wọ́ ṣùgbọ́n kò dúró lórí owó nìkan tọ́ba ànábì lò ànábì ní àlá okùn bírù kún ṣé fún yín ní ìró sì fún yín nírò bìhẹ́rì máa ń yá kínúzù lè má yù. ìtòlóore tí èèyàn máa fi pamọ́ tí ó pè mo ní ìdìpamọ́ kà sínú orí ọmọ àdùn ṣe ń sọ fún yín à ní sọ fún wa ó ní náà ní àlùmọ́rẹ́ àtúnṣọ ni. ó fi máa gbádùn. wọ́n máa rí ọtún wọ́n máa gbá ọmọ gbádùn lọ́sẹ̀ bẹ́ẹ̀ bá ló ti mú ṣùgbọ́n obìnrin rẹ ló ní òfin ọláyà balẹ̀. Àjọ tí àbàbá ti dá wákà nìyẹn. Wọ́n ní bóbìnrin bá ṣe rere sọ̀kọ̀ láyé hmm. bí ò sì ṣe rere nílé ayé báná bá lọ dán àtọ̀ àti gbogbo rẹ̀ ó sì yọ lára àwọn ọmọ. Hmm. Àwọn ọgbẹ́ pamọ́. Hmm káyérù ànábì ní ohun tó lóore tẹ lè dá pamọ́ tẹ ẹ fi pamọ́. àtúnṣe ni mọ́lẹ̀ àsọ́dẹ̀ à lọ́gbọ́n òwò tó tí tó tí fẹ́yàwó ibi ẹ̀dáfẹ́ ọ̀ka ló sì ń wá kiri tó tó kọ ẹ̀jẹ̀ ìjọ́ máa bọ́ ọjẹ́ láfún àti ọmọ afọ ẹ̀kọ́ gánà ló ẹlòmíràn ni bí òun fẹ́ dí ìdí dìgírí dìgírí ó dà ní wákìrì ó máa fẹ́ yàwó dìgírí ó dà níbo ni wọ́n kàkàwé dé ó wà lá ń bọ̀ báyà tí wọ́n wà máa sọ fún pé òun jókòó jẹ́ ọ̀ bọ́ bọ́ ṣe rìn ní yóò kó kúrú kọta lọ́fẹ̀ pẹ̀lú ẹgbá ọba kúrú tọ́ka tí ò lò. ọ̀wọ́n nǹkan ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ọ̀sá fún ọ̀rọ̀. anábìíní tẹ bá ń bẹ tẹ bá ń bẹ lọ́hùn wájú mi ìlú tọ́lá ẹ dìé sùtọ́ lọ́ni pé wọ́n lọ́hùn fún mi lóbìnrin ni. ọ̀rọ̀ tí oore wà ọlọ́mọbi oore wà bóyá bíi tí wọ́n ń wó bóyá bíi fìdí náà wà lọ wọ́n sì ní gbọ́n báńkì ló máa tọ́ba lórí nǹkan wíwò lórí tó dùn mọ́ tó dùn mọ́ sọ ọ̀fẹ́ tí ló dùn òní ọ̀fẹ́ ọwọ́ àmọ́ ọbẹ̀ náà ń kọjá sọ̀rọ̀ ojú mi ní rí wọn náà sì jẹ́ rọ́jù ló sọ díwò wọn náà jọkùnrin rí jọkùnrin rí tó máa dalé wú. ọlọ́ọ̀ni wàlàdí na yakinuzuna dáhàbà wàlífídọ̀. wàlàdí na yakinuzuna dáhàbà wàlífídọ̀. ọlọ́ọ̀ni gbogbo àwọn tẹ́ ń kówó gold owó fàdákà ó sàn bí ìjọ ọ̀nà àwọn èèyàn bẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n wà. olówó ẹ̀ tó tún mú bẹ̀ ó tún lọ sálángà mọ́lẹ̀ gbogbo èèyàn lé bí ti sọ́dọ̀ lójú kalẹ̀

nígbà dìde gbogbo bẹ́ẹ̀ ọ̀pọ̀ béèrè béèrè ẹni ẹbí palọ́pọ̀ ló béèrè ní ẹbí alẹ́ rẹ̀ ọ̀sùn dáàdì dìde wájú mi. bí ọba rẹ ni ẹni tó yẹ pé tipátipá ní fi ń jẹun yóò ló ti ṣe jáka nàìjíríà láti máa gbọ́rù béèrè bá. àwọn ọyọ jáka ń bì kan tí wọn ò ní rẹni tí wọn fún ni ebi ní ẹrù wá fáwa táwọn ọ̀rẹ́ tí wọ́n fún un abẹ́rẹ́ lè lọ máa káwọn máa wọn lọ nínú bàálù máa jà màtásà bàbá ọmọ iye màtásà ti bẹ òsínì ẹlòmíì gan gbàgbé kéwútọ́ lọ ké ní ìsìnkọ ronú ẹ̀ gan mọ́ ètò màtásà ló kù àrìnká nítorí ìyá òsínì òsínì. والذين يكنزون الذهب والفضة Wàlá yóò fi kúnà bí kó ní ọ̀nà ọmọ ẹ̀ kíyàwó ọgbádùn ẹ̀ ọkàn kó kó jọ. Bí ọlọ́run wí. Bàbá Ọlọ́run ní bàṣírun bí àdáàbì dání. lọ́nà ẹ̀fọn ọ̀rọ̀ ẹ̀fọn ọ̀rọ̀ ìró ìró dùnú yà péye ẹlẹ́dẹ̀ lérò ọjọ́ tíá gbogbo òdì ìjọ. Àdáàbò wà lóbi jọ. Àbájìlú dáàbò kan tẹ́lẹ̀ náà owó tó kó jọ kò sí kankan tí a fowó tó túmọ̀ sí dó. Òdìwọ̀n dáàbò láti nu dáàbà ni. lọ́dàmà ń dà dẹ́ríkà má wà sọ́la ìlé. owó nù tọ́ba jẹ́ pé jókòó tiẹ̀ nìkan dọ́dọ̀ ntọ́ wa lọ gbọ́ lọ àti tó ti pa ọ̀tàn rẹ̀. efcc bọ̀ wá jà wọ́n jà fún ni ní ọ̀nà àtàkọ́dé dáàbò. Àìsùn náà àtàkọ́dé máa lò. Àìsùn náà àtàkọ́dé máa lò. Ìlànà mi ìdáwó máa lò. Wà máa láìsà ìdáwó máa lò. Wà á ní ọ̀nà àtàkọ́dé máa lò. Àìsùn náà àtàkọ́dé fáájú. kí nǹkan lọ ni fáádọ̀ nítorí òru tó lọ gàrà tó yọ dáhàbà máàlà nítorí kò bí àfisí ẹni ní lọ́wọ́ ajókòó dì tó ń jí lóru tó ń kàkàkà lọ́sà ìsòsí náà fi làtàjú ju mẹ́lẹ̀ òkì. lọ́dà máa ń dákà máa wà wà sọ́lá ìlẹ̀. ẹ̀. láyé àjẹ kó kó lọ́dọ̀ ẹlòmí mú òkú ọlọ́dọ̀ ẹlòmí lọ́dọ̀ ẹ yóò kó lọ́dọ̀ ọtẹ náà yọ lọ́dọ̀ ẹlòmí. gbowó ṣe nínú darajẹ ní kọ́ wa ra kíì fún wọn lọ yóò jáde náà ló ni ọ lọ ọlọ́wọ́ òdòwó ní ti dúró yọ lọ ó sì padà náà ni wọn náà tó sí akọkọrọ. lọ́wọ́ àkọ́kọ́rọ́. Ọlọ́run láwọn tó jẹ́ pé ẹ̀yà kìíní zúnà wà lè fi tọ̀. Wàlẹ́bí iná yà kìíní zúnà wà lè fi tọ̀. Tí wọ́n ń kó owó ayé wọn ń kojọ. fi ṣùgbọ́n bá a ṣe pé ń sọ̀kalẹ̀ fún wa wọ́n sọ̀kalẹ̀ fáwa náà. torí gbogbo wa náà láìsàn yẹn òun ní í tí wọn ò yọ sàkà torí zakanu jẹ́nsà ń kó jọ wọn yóò sàká. sèmẹ́jẹ̀mú mẹ́rin òun ni sàká sì fi dọ̀rọ̀ yàn fún yàn. àkọ́kọ́ bẹ̀ ni kòríyà òun ti ọmọlúwàbí owó tẹ́rú bá ní sàkọ́ tọrọ kò ní hàkù tasọrọ kọlẹtọ ọkọ náà nítorí tó ní àdìyàn òun gan olówó ẹ ní. lọ́dún jẹ́ pé májèmọ́ ẹni tí yọ sàká yọjọ́ mọ́lúwàbí. ẹlẹ́kìtì ẹ̀ Islam. ẹ̀kẹta ni kọ́dún ó pé ọdún kò pé lórí owó yẹn. tọdún kan ọ̀bá tí ì lórí ẹ̀ o lè máa ṣètọ́rẹ́ sàká ìwọ́ kó sì ń jẹ́ nìṣọ́bùn sẹ̀límù mínàdẹ́yìn. kó pé iye òdiwọ̀n òdiwọ̀n tí sàká wọ̀ tá a wá tú òdiwọ̀n wò tí méjì ò sí lọ́rùn ẹ̀. sàká ò tí ì kọ́ ọ́ tó ọba jẹ́wó gbèsè tó jẹ́ ní ọkọ́kọ́ lọ san ọba àtàkánù lọ́sànwó gbèsè tó jẹ náà àwọn bàbá wa kan tán tí ń tọ́ sẹ́kù bá wọ òdiwọ̀n tí sàkáwọ̀ ló tún lẹ́tọ̀ọ́ kọ́ yọ sàkàtì. ọ̀gbọ́dọ̀ kéde kó rùdé kó ti jẹ̀yàn lówó àwọn náà kọ́ wá bọ́ ọ̀nà kí ló ń rùdé. ó ti sanwó tó jẹ ó tó máa pa àwọn èèyàn wọn wá gba sàkà. والذين يكنزون الذهب والفضة èyí èyí èyí yọ kàkà àtà wa. téèyàn bá ti wá yọ ṣáà tó lè pè ní káńsù má yàkínì ọ̀rọ̀ pọ̀ ọbẹ̀ lọ́dọ̀ àwọn afá máa sọ nítorí àsìkò. wàlá yóò fi kùnà àbí sàbílì láàyè. ọkàn ń kówó ni. láyò fi na àbí sàbílì láàyè. na sójú ọ̀nà àtọ̀lọ́m. bàbá ṣèlò bí àdá mi ni. Hmm. àwọn ọmọ ya dúró lórí nǹkan kan bẹ̀ tá a gbọ́dọ̀ wò. pé tí ń bá bọ̀ ọlọ́run ní àwọn tó jẹ́ pé yakini zuna dáhàbà wà lè fi tọ̀ kí lọ wí lẹ́yìn ẹ̀. wàlá yóò fi kúnà fi nìlá. fi kúnà bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ nù òye tí a ní títà màrìtì ni wà láàyè ó fi kùnà wò má torí dáàbò wà lè fi dọ̀ nǹkan méjì ló wí sáájú méjì náà lọ yọ padà wí lẹ́yìn wà ha níbẹ̀ yẹn wọ́n gbà wípé àwọn àbá àgbà wípé ọ ń lọ fi há ń lọ bá fi dọ̀ni mímbà bíi àhámù fi dọ̀wọ́ àhámù mina dahab toro kó mú dahabu sínú dahabu ni òkú fi dọ̀ sínú ọwọ́ àhámù. wọ́n ní bíbá bí pé kí nǹkan ó wà kọ́pọ̀ olúwa náà wà ní alùpàrọ̀ ọlọ́run ti ní wáṣà inú bí sọ́búrì wọ́ṣọ̀ láàtì kí lálóbi tẹ̀lé olúwa yìí nà á lákẹ́. ẹ̀mí ọ̀tún ìlà alálẹ́kọ̀ọ́ ṣe mí. sísà inú bí sọ́búrì ló sì wí wọ́ṣọ̀ láàtì ètò yẹ ká retí ni pé wà náà wà ju kí lọ ju sọ́kùrù lọ. ọ̀gá lába sọ̀lá níbẹ̀ yẹn. irú ẹ̀ náà tún wà irú ẹ̀ lọ́wọ́ níwá ìdára àwọn ti ìjára tán àwòlá wa ti ìjára wa a ló wí lẹ́yìn ètò ìyá máa retí ní wàdú ilẹ̀ ìhìmá ọ̀pàlà òwúlẹ̀ ọwọ́ olùtìjára torí tìjára wà àmú. jùlọ àwùlọ ọ̀rọ̀ pọ̀ a ti le sọ wípé níbi wàláyò fi kú náà. sẹ́mi pé fídọ̀ wàlí dáàbà wàlí fídọ̀ oko dáàbù ọ̀pọ̀ oko fídọ̀ ọ̀pọ̀ ajẹ́pọ̀ ó ti dọ̀pọ̀ owó tọ́pọ̀ alẹ́ àmúwáàlù jámù tẹ̀síìrì ni jámù sì kí ni obìnrin là á máa fi là á máa lò fún nítorí pé owó ti pọ̀ owó tó pọ̀ ńlọlọ́run fi wà láàyè òfin kú náà àmúwáàlù owó tó pọ̀ tó tó kó jọ a lè gbé lọ́ba èyàn tàwọn ọmọ akéwù. wà láà. yóò fi bí dàbí nílá yìí bàbá ṣe ọ̀mí àdámẹ́lẹ́ àlè. ọlọ́run kèé wá na tó kó jọ yẹn kèé sójú ọ̀nà ọlọ́run. bábà ṣeré wò mú bí àdáàbì nàlè. lórí ọ̀rọ̀ náà làdábì náà lọ sàdé tèlé lórí oníbà ṣerélé kànáàzínà ẹ̀dùn àwọn tí wọ́n máa ń kówó jọ bí káyìí ń fi lòórì ọ̀gbágbára náà láàfin tó ẹ̀yìn wọn nínú orí yẹn máa ń wájú yahurudu mi ń dùn lóbi yẹn àgbẹ̀kọ́ jáde lẹ́gbẹ̀ẹ́ àgbẹ̀bọ̀ wọn ní ní dùn látẹ̀yìn yọ jáde látẹ̀gbẹ́ wàbíkáyé mi ń kébálà àkàfà yìí àtòfin náà máa rì tí ó máa jáde tí náà wọ́n máa tí ó máa jáde níwájú wọn. ìpàkọ́lá ti fi náà ra hmm. ṣùgbọ́n ẹ máa rí fírémù ẹ̀ àhán iná ẹ máa rí níwájú wọn. Hmm. nítorí àìnáwó náà ni. يوم يغمى عليها في نار جهنم. نعم، أجا نعم. وتغوى بها سوءهم وجنوبهم ودورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم ọjọ́ ń tí ọjọ́ tá a máa ná wọn. fi náàrí jahannama nínú náà jahannama yóò máa torí ìmáwù ìmánà ìkọlù ni nígbà tí èèyàn ń kó iná àti èyí ń kọlù àlẹ́ ha fi náàrí jahannama فتطوى بها جباههم تكوى بها yóò máa jó kí nǹkan máa kọ́ máa jó awọ ní ẹ máa ń pè bẹ́ẹ̀ lànà bìbí ní áhírù dàwáì àlìkáṣù áhírù dàwáì àlìkáṣù bá a bá ń sọ̀rọ̀ sí nǹkan títí tí ọ̀sán èyí dàbí kẹ́yìn ni pé ìyá máa fi náà tẹ̀ ọmọ fínà ti ara ń gbà mí láti fi ṣèwòsàn. ákérò dàwa àdìka yìí o ní kí wọ́n kà ìyá rẹ̀. Fàtúkì wá bí yá. Fàtúkì wá bí yá jìbá òhún. Ọlọ́run lá máa fi nára wọn. A máa fi ra wọn jìbá òhún níwájú wọn. Àtìlẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn. Àtìlẹ́yìn wọn. Dábàá ti wá ń fi náà tẹ̀ wọ́n. Wọ́n máa sọ fún wa pé ààrẹ máa dáná títún lè àǹkú. Ìdẹ́ ń fi pamọ́ fúnra yín nù. Níjọ́ tó ń dé owó mọ́lé, iná ló ń dé mọ́lé. Níjọ́ tó ń kówó òlu pamọ́, iná ọlọ́run ló ń kó pamọ́. هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. Aṣojú ẹ̀dá Ànábì wa Muhammad. Nínú àdìsí tí àbó òrìra gbà wá. Ọlánàbì ni máa mi sọ ibi dáàbì. Kọ̀tẹ́nìkan tí ó lówó góòlì tàbí owó fàdákà nílé. Láyò á dì mí ní àhàkọ̀ tí ọ̀kọ́ ló ń lẹ́tọ̀ tiẹ̀ ń bẹ̀ ọ̀yọ́ sàkẹ́ kò sí sádàkà ilá ìdáká na yawmul kìyàmà anáfìmìlẹ̀ tọ́ba dídú àlè kìyàmà sófin ájìlá àwọn sọ̀fà ìwòmí náà wọ́n sì awọ ẹ̀ná fún wọ́n awọ ẹ̀ná ó sì fún fọ̀wúmi àléhà bínárì jahanna wọ́n máa fi jó wáyò kí wá bìí á jábà wú wájẹ̀ bí náà wọ́n fi do lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi do wájú wọ̀zára wọ́n ó fi do lẹ́yìn kúlà máa bára dájú ìròyìn dájú làwọn fi yá omi gánà mẹkẹdárò hàmsí na alifasala máa bá jó tán tí ń tù wọ́n tún máa bá yí padà wọ́n tún máa tún sí fún lójoojúmọ́ ọgbọ́jọ́ kan sì rèé òdiwọ̀n ọjọ́ kan níjọ́ àlìkìyàmà. síbi èdè ọjọ́ ọ̀tayé àmùsínà alifasana ọjọ́ kan tàlìkìyàmà ó ṣe déédé fifteen thousand ọjọ́ ayé ó sì parí ẹ̀fọ́ ó ní mímọ́ lọ́jọ́ ayé tẹ̀ka náà ni ó ìjọ bá ka fifteen thousand ọjọ́ ayé òun ló ṣe déédé ọjọ́ kan tàlìkìyàmà mímọ́ àtàyùkìjọ bẹ́ẹ̀ nà lè bá wọ́n máa fi iná tẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́hún tó ń ṣèdájọ́ onídàájọ́ ìdájọ́ tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ lé fún ẹ̀sọ́ mú pa àwọn tí ń kówó òòlù pamọ́ yóò sì sowó òòlù gbogbo owó bíjẹ̀bí owó mọ́tàásí tó lójú rúmọ́lẹ̀ mọ́mù náà lọ ẹ̀rọ òjọ́ ẹrú mú pé tí ó ṣẹlẹ̀ tó náà nù. Yòkè wá. Bàtúkú wá bí àdìbẹ́ òun wájú náà kò ló ń wá dúró. Wọ́n fi ra lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi ra nínú wọ́n fi ra lórí. Àdà mẹ́kàlẹ́ tó ń lè òyìnwé lẹ́ńdọ̀n lójú àti wà lẹ́nu sí ọba ìgbà ọlá yẹ ká ti mọ̀ bí ẹn ti ṣe àwa ti mọ̀ bí ẹn ti ṣe ah, ó mọ̀ bí ẹn ti ṣe ń bọ̀ bára lè dàgbà. nígbà bá wá tẹlẹ òfin tán wọn ò tún wá pọ̀ náà bí tí ọlọ́pàá bóyá àlìjáná ni àbínà ọmọjọrọ wọjá náà. kódà àdìsí kan wá lóye tí ìmáàmù buhari gbé wá ń jẹ ó ní ìmọ̀ sálà làwù wọ́n fi ìsàkà kò wé òwe akíráwù wọ́n fi òwe ejò ṣùjá ana àkàrà ejò olóró tó burú lọ́wọ́ pé kọ́ wa máa sọ kọ́ máa sọ yọ àwọn àwọn wíwú pé ana máa lù ká látò zaki. وأنا كنزك لا تزكي yọ́mà fi sọ. Àlùkà látúnzàkì. Àlùkà ńzùkà látúnzàkì. Èmi ló wú ẹ̀ tó ọjọ́ ọ̀yọ́ kàkẹ́. Ànàmọ́ àlùkà látúnzàkì. Àlùkà ńzùkà látúnzàkì èmi ni wọ́n gbọ́ káńsù ẹ̀ tó kọjọ láyé lọ́jọ́ ọ̀tàkẹ́ ìdùn wọn àmọ́ sọ ọlọ́wọ́ sọ gbowó dejò mm. ṣé àgbẹ̀ kan sẹ́nu mi eh, àmọ́ àmáyé àmáyé mílíọ̀nù sẹ́nu mi kó tó jí gbogbo ẹ̀ ní ó Ana maluka la tunzaki, ana kanzuka la tunzaki. èmi owó èmi owó ẹ̀ tó ọjọ́ tọlọ́mbẹ̀ tó fáwọn èèyàn kí wọ́n jẹ kí gbádùn gbogbo kòtò ló kún gbogbo títì gbọ́kọ̀ lọ́bàjẹ́ àrọ́ náà ẹ̀sìn ìdíwó jọ ẹ̀kọ́ owó àrùn mi mú owó ni wọ́n sọ fún pé innaka lasitole anfusikum. ìjà ìjà ìjà ẹ̀fọ́wọ́ ara yín fànú. pẹ̀lú kò máa tó tó dákínní tó. ẹ máa tọ́wò ẹ máa tọ́wò. màgò ń tó dákínní hmm. tó.

tí ń nínú ọdún kan. Ìsìnà ní òjò oṣù mẹ́wàá oṣù méjìlá lọ. Ìkìtàbí ńlá. Nínú tílé èmi ọlọ́run yá ó máa kálá. wá wọlé ní òjò méjìlá lọ́jọ́ àti dásámà. Dá àti dálẹ̀. ní àrùbá tó ń ní mi ní àrùbá oṣù mẹ́rin bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó tó sún èèwọ̀ èèwọ̀ kí ni èèwọ̀ ìgbọ́dọ̀ jagun àìjagun nú ẹ̀ nígbà wà máa ni kí rọ̀mọ̀dánù ọwọ́ àmẹ́ kò mẹ́. gbogbo ọ̀pọ̀ ogun tó tóbi nínú rọ̀mọ̀dánù ẹ ti jà èyí tó àwẹ̀ tí gbogbo èèyàn mà ládùúgbò yín àwẹ̀ àwẹ̀ náà ti wọ́n ní káwọn òjì lóru kájẹ sàárì tàtà àrò wà iná lè bára kátà bí sàwọ ọmọ bàá máa ń ṣe múlọmúlọ kiri mọ náà ní. bílẹ̀ bá ti tílẹ̀ ti sún tó òró òrùn mọ́ òrídìí ọ̀sẹ̀ máa retí wọ́n pèrú. ànábì ní látàzá lùhùmà sí ibi xẹ́rí àwọn ọmọlẹ́yìn mi ò ní ò ní gbò lẹ́ni tó rí ọmọ ajẹ́ tí a bá lè máa kánjú sínú wá sá máa kánjú má kàn lè kàkú kàní. tọ́ba ti wọ̀ bí bàbá aládàáni òpèrú ìwọ bọ́dí omi gbòòrò ti wọ̀ ọ̀tẹ̀ ẹnu àwọn ẹjọ́ náà dúró. wọ́n fi akánjú kákánjú sínú ọ gbọ́dọ̀ tó wọ́n ti kírun èmi èsì tán èmi èsì tán kò tó ti rí kinní kan tó pọ́n òru ti wọ̀ sóòrùn ní ìlú ìgbà sábà ní. ó ti wọ̀ kọ̀ padà yọ ó sínú olóore ọmọ jẹ́ tiwa wà á kàrú ọ̀sàhùn tí wọ́n èyí tún kánjú jẹ tààrí tààrí ẹsẹ̀ tá a kánjú jẹ aago méjì mo jẹ tààrí lónìí tààràn ọkàn bùjá máa bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nígbà tálùfàjáde ọba fìlà ọ̀jẹ̀ wọn ẹ gbọ́dọ̀ tẹ̀yàn jẹ mẹ́rin àbọ̀ márùn-ún ìṣẹ́jú ìwé lóhùn bá mú ọba mu ọba kan ti di gbà ló ti máa máa sinwọ ọpalẹ má ilé ilé àlùfájàre ọmọ bá a la ọbọ ń bẹ orí tó bá ti di paago márùn kọjá díẹ̀ díẹ̀ ní ìsìn àlùfájàre ti bíi mẹ́wàá àlùfájàre ti là òṣìwọ wọn bá ti di márùn kùsẹ̀dú márùn ọ̀pá àwọn ilé ọ̀wọ́ apalẹ̀ abọ́ àmàlàmá ó ti tó gẹ́ òṣìwọ́. ọ̀rọ̀ mi inú ìhun gbé dalẹ̀. Hmm. Oore tí Ìsìláàmù ṣe àánú. Ọlọ́run ní bẹ́ẹ̀ Rúmi àpàdà bẹ́ẹ̀ lọ́la pẹ̀lú ọlọ́run. Oṣù mẹ́rin èèwọ̀ àkọ́kọ́ mẹ́rin rájà. kéyídà, dòlèhíjà muharram oṣù oṣù ìwọ tí àyí jagun nù ọlọ́run ní mi ní àárẹ̀bà tó ń gbúrò mi. dáadíkà dínú lẹ́kọ̀ọ́ yìí. ọlọ́run ní dáadíkà dínú lẹ́kọ̀ọ́ yìí. ẹ̀sìn tó dànù ẹ̀sìn tó gbé gbogbo nǹkan lérí ààtò ọlọ́run ní balá ṣáàtúndé mọ èyí ńlá àrùn tó dàgbọ́n ẹ má sàkóso síra yín o ní gbogbo òsì yóò. tọ́ba ti yẹ lẹ́yìn oṣù mẹ́rin dáadé ẹ má fi jagun yẹ ọ́ọ̀dì ìlú lè mọ́ṣíríkì nà káfà ẹ̀yin náà káfà gbogbo omi ẹ bá ti bá kèfèrí ẹ̀sẹ̀ bọ́ ẹjà wọn lógun. kàmá yòókọ́ tìlú bó ṣe jẹ́ pàwọn náà ọ̀dẹ́ nìkankan sínú gbogbo yín náà ni wọ́n ń jà lógun ẹ̀ náà já gbogbo wọn lógun. ọlọ́ni ẹ̀fọ́ kẹbalẹ̀ bẹ́ẹ̀ bá tó nǹkan ń jẹ́ lọ́mọ ní pé bá pààyàn ọlọ́run lèmi ọlọ́mọ dúró sí. kẹfìrí ọ̀bẹ mi mi ọlọ́run ẹ dojúkọ wọn lẹ́yìn náà bá ti ìtẹ́yìn fi yàtọ̀ sí ẹnu bẹ́yìn bá ti pààyàn ọlọ́run ẹ̀yìn tí lèmi لله رب العالمين adúpẹ́ arójú ara ààyè gbọ́tò ni. gbọ́tò ni. amàrójú ara ààyè wítò ni. rójú kàrà ààyè wítọ̀la. yálójú kàrà ààyè wítọ̀la. rójú kàrà ààyè gbọ́tọ̀la. yálójú kàrà فمي بموعظتي وقولي وينفع كل مستمع وراوي وكاتبه وناشره بسمعه وينفع كل مستمع وراوي مكتب البويبة بعلمي ولي له فلا أنت باب لكل العارفين به أنت من مقامة العلوم كذا حقا فأنت رشيد صاحب الإمام